yóò sì já rọrùn ní ẹ̀kọ́ àpọ̀lù rẹ̀ tẹ̀síwájú kẹ́yìn musa náà. kẹ́yìn musa kí àjàjà fi rọ. káàdì máa láti ẹ̀rọ pọ̀lọpọ̀. wàdà múrọ̀ kàjà fi rọ. musa fi hàkà kàfi rọ káàdì máa ṣàfọ̀mọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. wàdà múrọ̀ kàfi rọ káàdì máa láti rẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà. Nàdàkùn tàbí náà bá sí rọ. Torí kò rí wa. قال قد أوتيت أوكي قال قال قد أوتيت سؤلك يا موسى الله يعطي a ti sólàkà ìbéèrè rẹ sólàkà nítorí tọrọ ìrètí àti ìfilé ọlọ́run nínú ti sọ́ọ̀tù kọ́sọ̀s Ànábì wa Mùsá sàlàyé ìdí tó fi ní kó mú Harun nínú àyà twenty eight ó ní wà á fi Harun wà á sọ̀rọ̀ ní mẹ́ta. وأخي هارون وأفصح مني لسانا Ẹ̀kọ́ mẹ́rin fún ẹ o, ó ní àfi ọmọ rẹ̀ àmì àrùn tí Yorùbá pè ní Haruna wúwà òun tó jẹ́ ọmọ ìyá mi yẹn á sọ́kù ní ní ìsáyẹ ó dá ká ọ̀rọ̀ dára lẹ́nu rẹ̀ ahọ́n rẹ̀ ẹ́ ó dá ọ̀rọ̀ dá geere ó dá sákàlà hàn jù lọ́mọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ lómi tí kí ó rí ọ̀rọ̀ ya rẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ti àbúrò ní ẹgbẹ́ máa ń gbọ́wò ní fẹ́ gbọ́ tèmi látara bẹ́ẹ̀ èmi ni ó tẹ̀lé òun ìlú máa sí ẹgbẹ́ àti ìgbàgbọ́ àti ẹgbẹ́ òun náà kàdé mi lọ next class yẹn kò ní mú dání ìkàwé yẹn ti lọ mú mú rárí àjọ àfààní ẹgbẹ́ musa torí pé ìgbọ́ wà lórí ẹ̀mí ẹ̀ ní kó jíṣẹ́ ọlọ́run kí ló wàá múṣẹ́ yẹn rọrùn gbogbo ẹ̀rù ń bọ̀ ẹ̀mí ilé náà sí torí ìwọ náà ìwọ náà má lẹ́nu kéèta ẹni tí wọ́n ń ṣe kéèta rẹ̀ yẹn ó bá ṣe kéèta ohun gangan ni ó jẹ́ irinṣẹ́ tí wọ́n lò wọ́n ló pàdé yìí ọlọ́run sàánú wa. فأرسله معي رد أن يصدقني. Fàyẹ nítorí náà nítorí tí mo wí àrùsílù máa màáyà pẹ̀lú mi. Read and eh? read and ní kíni ní olùrànlọ́wọ́ àwọn ní olùrànlọ́wọ́ you some people ní ó sì lè máa jẹ́rìí mi. Ìní. Ìní ọ̀sán. أن يكذبون قال سنشد عبدك قال سنشد عبدك بأخيك ونجعل لكما سلطانا سنشد عبدك بأخيك ọmọ ìyá rẹ tó tọrọ ni a ó fi kún ọ lọ́wọ́ wàlẹ́jì ayú lákùnmá sèlítọ́ọ̀nà ẹ̀yin méjèèjì sì ní àwọn fún ní sèlítọ́ọ̀nà àwòyìn lágbára àfòyìn ní ìdí ọ̀rọ̀ àfòyìn ní ẹ̀rí tó dájú àfòyìn lágbára náà. fọlá yà á yà sí lúna ilẹ̀ ìkó máa ìtí ó jẹ́ káàmù ìtumọ̀ sùlìtàn gangan bí torí ìtumọ̀ rẹ̀ pọ̀ làwọn tí kò tú yẹn ṣùgbọ́n níbi yóò jẹ́ agbára kílẹ̀ rí ẹ̀ ó ní fàlàyé sílù náà ilẹ̀ ìkómà wọn ò ní lè dé ọ̀dọ̀ yìí méjèèjì fìyàwọ́n àtàwọn ọmọ ogun àwọn ẹ̀jọ́ ẹ̀ wọn ò ní lè ṣe é sùn káàkiri ó fi pé sùlìtàn náà ń bẹ̀ yẹn tí ó tún sí kíni agbára tí wọ́n fi lè dọ́dọ̀ wọn bí ayé àtìná ìwà أنتما ومن اتبعكما الغالبون ونجعل لكم سلطانا بآياتنا سبحان الله ألم يكن خير الكلام كلام الله ọ̀rọ̀ tó dáa jù ń lọ̀rọ̀ lọ wàmẹ̀n àṣàlẹ̀ ọ̀rọ̀ ọ̀gbìn wàmẹ̀n àṣàlẹ̀ ọ̀rọ̀ lọ́yìn ìhìnà talẹ̀ tó dáa tó ọlọ́run lọ́rọ̀ sísọ àdìsọ nípa ilé tó dáa ju ọlọ́run ó ṣe é ṣe kẹ́lẹ́ kan dáa tó lò lò jù lọ ṣùgbọ́n ló dáa tó ọlọ́run lọ́rọ̀ sísọ ẹgbẹ́ náà ṣe wọ́n rẹ̀ kalẹ̀ ó ní méjì alùlákùnmọ́ sùnì tọ́nà bí áyá tìǹà á fún ẹ̀mí méjèèjì lágbára pẹ̀lú àwọn àmì wa fáwọn àyẹ̀sìn ní nàìjíríà òun ní ní wọ́n mọ̀ ní àkúrò ẹ̀ lọ́rùn. ẹ̀yin méjèèjì yìí àti gbogbo ẹni tó bá ti lè gba ti yí tó tẹ̀lé yí ẹ̀yin ní kọ́ ọdún búrò ẹ̀yin lẹ́kọ̀ọ́ rí ẹ wo ìfàyàbalẹ̀ tó lọ fún alábì Mùsá. Fàlámà já àmì. Fàlámà já àmì Mùsá bí قالوا ما هذا إلا سحر مفترى ọlọ́run ní nígbà tí já àkúrú mọ́sá mọ́sá tẹ́ wá bá wọn àyà àtìyà pẹ̀lú àwọn àmì wa bàyìí náà tó fojú hàn àwọn àmì ọlọ́run máa ń bẹ́lẹ́ tó jẹ́ ògidì àmì tí ò sí rújúrújú bẹ́ẹ̀ tí ò ṣe é sí èméjì lórí ẹ̀ ẹ̀kọ́ àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ò rújú ẹgbẹ́ yẹn bá sọ pé kí ní òdìdá àwọn èrò ìrọ̀ àmì tuntun lélẹ̀ ó bá pè ní ìgbà àwọn èrò nígbà torí ó hàn kọjá kéèrò ń tàyàn kéèrò ń tàníyàn. pọ́lú mahada wọn ni eléyìí ò jẹ́ nǹkan iná mọ́tàrọ́nù èyí tí a dá àdáparọ́ tàbí kalẹ̀. وما سمعنا بآبا في آبائنا الأولين إذا بدي bákan ṣoṣo lára àgbọ̀ orílẹ̀ náà bá bá ńlá tí wọ́n ti kọjá lọ kí wọ́n tó sọ ilé ìpàkùrọ̀sọ ó wáyé láàrin Músà àti Fìyàwó ìbúlò ń páyà nípa tó ń ti ṣe ó padà wáyé nínú sọ́tò ṣùgbọ́n súnà ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n súnà twenty six àyà sixteen ẹ̀dá tọ̀nà fàátìyà fìyàwó. فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين ọlọ́run ní gbà tí ó ń sọ tí Musa fún àwa wíwá láti méjì iṣẹ́ yẹn òníwàlà hùn àìlẹ́yà láàbùn fàbàfọ́ fún ẹ̀yà tùlùm wọ́n mọ̀ ti dẹ́ṣẹ̀ kan bẹ̀ yẹn tí mo bá yà kí wọ́n pa mí torí ẹ̀ kọ́ọ̀lá kàlá ọlọ́run rárá ọ̀rọ̀ bíbẹ̀ hábà ẹ̀mí méjèèjì ẹ̀ máa lọ bí àyà àti ìlànà pẹ̀lú àwọn àmì wa iná máa kún mọ́sítàbíkùn à ń bẹ pẹ̀lú ilé ẹni tí ń bọ́ fa tíya fèrè àwọn ẹ̀yin méjèèjì lọ bá fèrè àwọn fàkúlá ẹ sọ fún mi méjèèjì iná àwọn méjèèjì tá a dún wájú rẹ ìrọ̀sùn ìrọ̀ ìyá àlàyé òjíṣẹ́ olúwa bàbá láyé ajẹ́sílẹ̀ fẹ́ràn ọ̀hún. أن أرسل معنا بني ní alẹ́ إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى ọ̀rọ̀ ní kò sọ fún bẹ́ẹ̀ ìwà ẹ̀rí ìwà oorun òun ni kéèyàn mú ẹlòmíì lọ́lọ́ tàbí kó tún mú nǹkan míì mọ́ lọ́wọ́ lọ́nà òmìnir sóò ní fọ́nra rẹ mọ́ ẹ̀rí tọ́lọ́ náà sọ pé àwọn òòsà kí ló pè wọ́n rí jìzò àbí kí ló pè bẹ́ẹ̀ lọ́nà ní ẹ̀pẹ́ ni wọ́n. àṣọ àwọn ti ibi tọ́lọ́ ní yára nínú kọ́mọ̀ náà. ìdàgbà ìdàgbà ìkọ́mù náà. ìdàgbà ìkọ́mù náà. إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان إنما الخمر ọtí gbogbo tí ń jẹ ọtí láyé àti ìran rẹ̀ ẹmu funfun inú rẹ̀ lọ́wọ́ gbogbo rọ inú rẹ̀ lọ́wọ́ ṣẹ̀kẹ̀tẹ̀ inú rẹ̀ lọ́wọ́ gbogbo inú rẹ̀ lọ́wọ́. Náà kan inú rẹ̀ lọ́wà, igbó inú rẹ̀ lọ́wà, gégékù inú rẹ̀ lọ́wà, àgàdà gidi inú rẹ̀ lọ́wà, ẹgbà inú rẹ̀ lọ́wà, pẹlẹbẹ inú rẹ̀ lọ́wà, ọ̀pá ìyìn inú rẹ̀ lọ́wà. Gbogbo rẹ̀ pátá omi kòkó tó ti pẹ́lẹ̀ inú rẹ̀ lọ́wà, láwọn kan tó lọ omi kòkó kí ló ń pè ní ní tí wọ́n bí máa ń lẹ táyà gbàgbà yìí solution nínú rẹ̀ lọ́wọ́ kí ló ń pè rẹ̀ because it's not small gan. ó yà mí lọ́wọ́ láti lọ́wọ́ àti lọ́wọ́ pálọ̀wọ̀ àti kókè kíláàsì kan dàgbà kò wọ́n sí pàmò ẹ̀rọ ọ̀tọ̀ olè wọlé jẹ́ tó kó kókè wọlé àwọn olè. àwọn onímọ̀ wa sọ ibi tó fàdé pé obì máa ń ṣiṣẹ́ láwọn lára àwọn ọmọ wọn gbà míì gẹ́gẹ́ bí bó ṣe ń ṣiṣẹ́ lára àti wa ìlànà bìbí ní gbogbo ń tá a bá jẹ púpọ̀ rẹ̀ tá a mú ríra kékeré rẹ̀ náà èèwọ̀ ni àrọ́ mi ẹ̀ gbọ́dọ̀ yìí tá a bá jẹ nǹkan a bá mú nǹkan a bá fa nǹkan kan sínú lọ́pọ̀ ó wá fàtà fi hún ríra àwọn táǹsì mọ́tílà káyé fi yẹ fákọ̀lì ìlú àrọ̀ kékeré náà ráyè yẹn ni ọ̀rọ̀ táwọn kan sọ pé àwọn ara lọ́wọ́ fẹ́ ìsọkúsọ gbogbo tá a bá ti lè mú láwọn para àyè tá a mú bẹ̀ tí ń sàmúpara ọlọ́run ní ànábìlẹ̀ ìwọ̀dì. àbáyé ẹ máa tẹ̀síwájú ọ̀sán àyè bẹ̀rẹ̀ mẹ́rin tí àbúrò àbájọ bìlìtì àrùn kí ìdájọ́ ìgbà wà wọ́n tó gbogbo ẹ̀jẹ̀ gbogbo ọ̀rẹ́jẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ti mọ̀ àwọn àbáwọ̀ lè má jẹ́ òyìnbó ẹ̀kọ́ rí bí ṣe ń ṣe mọ́ Sọ̀rọ̀kọ́dí wọ́n lọ tẹ̀ láàrẹ̀. Fàtí á fi àwọn afẹ́kùnrin iná àfúrúwọ́ bí láàrẹ̀ ni. Ibi tí mo ti lọ ní pé إذا أبي فرعون إنه طغى فقل هل لك فقل هل لك إلى أن sọ fẹ́ fọ́ra ẹ̀mọ́ ni mo ń ṣàlàyé àfọ̀mọ́ yẹn pé ṣé fìyàwó náà yẹn wẹ̀ mí ṣé tí o bá fi ní kó fọ́ra ẹ̀mọ́ kó kú lọ́mú tó kà tó ṣe rárá mẹ́mọ́ sọ pé gbogbo ohun tí ń jẹ́ ìwà ẹbọ kò ìmọ̀ oòrùn ní ìwà ìbílẹ̀ lọ́nà tó wá sọ pé ìgbì náà lè fọ́ọ̀mù ọtí ọtí ẹ̀ máa ń ṣàlàyé. Ìnàmọ̀ ìlú ọmọ wa ìlú mẹ́yìn sí. Tẹ́tẹ́ títa àti gbogbo ìrántí tẹ́tẹ́ gbà wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ oríṣiríṣi tó gbà wá ìkànnì ẹ̀jẹ̀ pè ní tẹ́tẹ́ oríire wọ́n fi oríire kún nígbà tí wọ́n lè báwọn èèyàn sọ pé tẹ́tẹ́ ò dáa ká ní tẹ́tẹ́ olóko oríire gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n sọ ti di tonic wine nígbà tí wọ́n gbé àwọn afáà ní wáìnì ìdáwọ́n ní tonic wine wọ́n fún un lórúkọ tí èsì tí ní láti yí láwọ̀ padà ẹwọ ní ìsìn tí wọ́n kọ́ ṣọ́ọ̀bẹ̀t àbí gíga ń gbẹ̀rọ kí ní wọ́n yẹn tẹ́bá láwọn èèyàn tẹ́ tó kò ti ansẹ̀t ní ìsìn tí wọ́n tẹ̀ èyí pé ká ní ìsì o níta tẹ́tẹ́ ní o torí kan tẹ́lú bá mi wọ́n ní àwọn fún ọ ní lórí ìdíje ètò àwọn ìwò ta fifty percent padà mo ń ṣe analysis láàárọ̀ ìlú síláṣí wa lásùnkà mo ní Ìtí ò yá àwọn èèyàn nígbà ọlọ́run ní látàkùlù àwọn alákùn lẹ́yìn ẹkùn bèrè káàtì. Ẹ má jẹ dúkìá ara yín láàrin ara yín pẹ̀lú ìbàjẹ́. Tẹ́tẹ́ títa wọ́n ń jẹ dúkìá wa lọ́nà àìtọ́ rẹ̀. Pẹ̀lú ọ̀rẹ́ lọ́rẹ́ náírà ẹja tíkẹ́ẹ̀tì. A fún àwọn èèyàn kan ní wá wá mílíọ̀n. Mo ní àwọn wá ẹnu pé Nàìjíríà kọ̀ èèyàn wá mílíọ̀n ló wá já tíkẹ́ẹ̀tì ọ̀rẹ́ náírà. Ìlóyún ọ̀rẹ́ mílíọ̀n táwọn kan bá bọ̀. Mo wá gba àwọn òṣìṣẹ́ akọ̀wé tí ó mọ nítọ̀ rẹ̀ tí ó bá dáàbò fún ìyàn san ten owó gbogbo owó ṣẹ́ wọn ten million naira. Èlé ninety million. Mo wá sa àwọn èèyàn mẹ́wàá nínú àwọn tó bá tẹ́tù. Mo ní wọ́n jẹ one one million. Èlé ló kù mi eighty million. Mo tún wá sa àwọn èèyàn mẹ́wàá mi. Mo ní wọ́n jẹ five five hundred thousand. Èlé wọ́n five hundred thousand five hundred thousand èló wọ́n jẹ five million èló ló kù ní seventy five million. mo tún wá ṣá àwọn ènìyàn báwọn mi àbí ènìyàn mẹ́fà mi wọ́n ní wọ́n jẹ two hundred and fifty thousand ẹnì kọ̀ọ̀kan èló wọ́n jẹ ẹ two point five million èló ló kù ní seventy two point five million. mo tún ṣá àwọn ènìyàn mẹ́fà mi wọ́n ní wọ́n jẹ hundred hundred thousand èló ni ó jẹ́ one million èló tó tún fún mi seventy one point five million ìjọba ní táyì àgbà tax agbowó orí lọ́wọ́ rẹ̀ èló ìjọba àgbà náà èló orí two point five percent evaporate two point five percent of seventy one million five hundred thousand seventy one point five million èló ni ẹ bá ní gbé ten billion answer ẹ wọ́ọ̀kì ẹ̀ wọ́ọ̀kì wọ́ọ̀kì what is two and a half percent ẹ̀ pẹ̀lú five percent yóò rọrùn five percent five hundred one over twenty nù seventy ẹ sọ pé seventy million divided by by twenty bá fi dáadé ẹ bá a fi dáadé ẹ bá a fi dáadé ẹ three point five million àbí ẹyọ three point five kò seventy one point five lólókù sixty one point five million ní mo dà sáfù sixty eight million sixty eight million lè lè dà sáfù ẹ wà ní táwọn yóò àwọn láìpì lọ́tìrì àfáàyẹ ìfà tó fi ìsìláàmù sí àwọn èèyàn mẹ́gbàá tó jẹ gbọ́gbọ́n mílíọ̀n lórí lórí náírà aláàbọ̀ ọmọ ìwé ọ̀kẹ́dẹ̀ five hundred thousand lórí five hundred naira ẹ̀wọ̀n ètò ìdá àpò sábẹ́ fún ẹgbẹ́ sísè ní ọtí yìí yẹ wọn láìpé láìsù àwọn èèyàn máa ń sọ pé ìlànà ìlú ẹ̀gbọ́n èèyàn ṣe jẹ dúkìá jẹ àjẹ wọn máa kí ni ló máa ń sọ gbogbo ọ̀dọ́ dọ̀lẹ tẹ́bí fi ń pa wá ní nàìjíríà láàárọ̀ kùtùkùtù àwọn tó ní ìgbè tẹ́lẹ̀ tí ọwọ́ wọn bá tẹ ọkọ́ ọkọ́ wọn ò dààmú wọn lọ́wọ́ bí wọ́n bá lo àdá àdá ó sì jẹ yóò tẹ̀ kan ni ọlọ́run kan gbàgbọ́ ìjọba nàìjíríà ló kó dáadáa ní seventies wọ́n máa ń lo àdá tí ó dà á ló sẹ́ pẹ̀lú àméjì látara pé wọ́n ń sìnkú. àwọn bàbá wa máa ń lo àdá adáwò náà ọ̀tá adáláwò wọ́n lò títí tí ó wà ní tẹ́lẹ̀ tí wọ́n lọ wáṣu adáwò ní tẹ́lẹ̀ o wọ́n lò títí ó jẹ yóò ní tẹ́lẹ̀ wáṣu yọkú tẹ́ jẹ lédè kàrẹ́. ìyá àwọn kẹkẹ ló àdáyé ọmọ náà àárọ̀ kùtùkùtù wọ́n ti débi lẹ́tẹ́ ìgbẹ́ ní wọ́n sì lọ́wọ́ òwúrọ̀ lọ́sí torí pé ọ̀fẹ́ náírà tó ní ta láàmú ti rú ojú abáyé kí ó pọ̀ níbi dáadáa àwọn kóòtù jẹ́ twenty five twenty five thousand àwọn kóòtù jẹ́ one thousand yóò rẹ̀ káwọn kó ní bá gbá ọ̀rẹ́ náírà jẹ́. ọlọ́mọ ní wà ní lẹ́yìnsì kí ló tún tẹ̀lé. wà á sọ. wà ní à ń sọ àti òòṣà wọ́n sí òòṣà à dáhùn násọ̀fù wọ́n ní òun àwọn bíi ní kàábà ń dọ̀rùn àwọn òsà àwọn ojúbọ tàbí orí ibi tí wọ́n pẹ̀rán sí tí wọ́n fọ òsà ìjọ náà náà tó wà níbi ti kára wà ìjọ tẹ̀lé ajé mímu kan afá àjọ òtúnṣe ajé mímu sẹ́pẹ̀tẹ̀lé ajé mímu èèyàn máa yẹ nǹkan wò lẹ́yìn kan láti ìgbọ́n ìdá ọ̀rọ̀ bá láti yóò sọ ètò jìí nínú kùránì tí a bá tí a tún sí yorùbá àwọn ìgbìmọ̀ aláàfà yorùbá wá ní àti fífi ọfà pín nǹkan àwọn ìtàn wọn bá bá ìwà òwò tó rẹ ọfà pín nǹkan ó ní tu ní tẹ̀sí ṣùgbọ́n ìgbọ́n bá lọ bẹ́ẹ̀ ní kí lọ́dọ̀ àwọn arára tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ó lọ̀rọ̀ ẹni tí bá wọ́n yẹ ẹ̀kọ́ wò nínú ọ̀fà mẹ́ta ló ní ìkan ṣe ìkan mọ́ ṣe ìkẹta òun ní ọ̀kan kan sí i pé òkú ti wọ́n wá mí tẹ́ bá mú ṣe ìyẹn dára lọ pé ó fẹ́ travel náà lọ tó bá fẹ́ dáwọ́ lè gbà lọ tó bá ti mú má ṣe ìdá tó bá kú èyí tí mo fọ́ ọ̀gá mẹ́sí wọ́n tó tún mi wọ́n tún ní mi ẹ̀yẹ tó bá fò ọ̀nà bí lẹ́yìn tó bá fò lọ ni wọ́n fi ṣàlàyé fún ọ bóyá fi ṣàlàyé tọ̀ bóyá tó bá kú ọba bá dà pé àwọn ọ̀nà míì àti káwọn ẹ̀yẹ kan wò. Ànábì ni mọ̀n láti àárọ̀ bẹ̀rẹ̀ ẹ bá tẹ kọ ẹni tí máa dá gbígbá àbẹ tí máa yẹ nǹkan wò lọ nípa àfàyàn bẹ̀rẹ̀ bí ajẹ́ pé nígbà yí ànábì àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́wà ni kí ọlọ́wà sọ fún àwọn kàkàkà rẹ̀ ríjẹ́ sún ní àádá iṣẹ́ ríjẹ́ sún àwọn ní ẹ̀gbìn ni wọ́n ní àmì ìṣẹ̀tọ́n nínú iṣẹ́ àṣẹ̀tọ́n فاجتنبوه فاجتنبوه لعلكم تفلحون fẹ́tẹ̀fẹ́ لعلكم تفلحون kẹ́kọ̀ọ́ àlẹ́ ìṣòro ire. ó fi ẹgbẹ́ fìlẹ́ọ̀nù tí ò mọ́ lọ́wọ́ kan olóòórùn ni wọ́n fi lọ wíwò fúnra ẹ̀ máa kú níbi kí ni níbi ẹ̀ wàhálà ti yá ìlà ọ̀kìta fàtàkùṣà máa ń fi ọmọ náà lọ sọ́dọ̀ olúwa rẹ kó gbẹni tí ó máa bẹ̀rù ọlọ́run fàbáṣà àbíwá níbẹ̀rù lẹ́yìn náà ní táwọn kà lọ nínú sọ́ọ̀tù ṣùárọ̀ gbogbo díẹ̀ tó wá bá sọ mùsùlá 26 náà. أن أرسل أن أرسل معنا بني إسرائيل. iṣẹ́ kejì nìyẹn ó bẹ pé tẹ̀ka ló yẹ látara rẹ̀ ló gbàgbọ́ kan ṣoṣo lọ́rọ̀ iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọn ni an alsil máa àná bani israel jẹ́ kí àwọn ọmọ israẹli tú wọn sílẹ̀ wọn lọ bá wa lọ torí pé nígbà náà àwọn bàánú israẹli taníjà israẹli lẹ́bi yaakù ní jẹ́bẹ̀ alóbi yaakù isaac alóbi isaac ìbẹ̀rọ̀hìn ìbẹ̀rọ̀hìn mú isaac yéṣu ìbẹ̀rù bí ó bí isaac yìí ishaq bí yakub yakub ni wọ́n ń jẹ́ israel apákan náà àwọn afáàn náà wá wọ́n ní tí wọ́n israel ní abdullah wọ́n torí pé hindu hindu ti ń bẹ́ parí rẹ̀ ń ní ó ń bí bàtà ní abdullah láàárín yẹn ẹgbẹ́sì ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ láìpẹ́ àti jésù kí wọ́n lọ sọ lórí ibi àgbélébù tí wọ́n ní ìbílẹ̀lù ìbílẹ̀lù kí wọ́n lọ sọ fún Eli eli ọmọ wa ló ní eli eli ìrọ̀ ló fa èdè Yorùbá ló fi pè láàyè láàyè olúwa mi. Ẹ kí ni wọ́n tún sí Yorùbá kí ni wọ́n tún sí olúwa mi kí ni kí olúwa mi lágbára ìláyé. So eli tí wọ́n kọ̀ pé ṣe eli pronunciation rẹ̀ ni ìláyé ìláyé. Ó dàbí ìgbà tí wọ́n fi Yorùbá kọ̀ nǹkan sílẹ̀ ẹnì kan gbọ́ Yorùbá díẹ̀ ìgbìra ni tàbí Ìgbò wọn kọ ọjà ẹgbẹ́ tí Yorùbá rẹ̀ gbọ́ ìjà lóògbé lòó dà. bọ́ọ̀ àti ìwé ìlú yìí ti nínú àwọn mùsùlùmí lálẹ́ báwọn pé kọ̀rẹ́tì torí pé èdè táwọn bí sọ àti èdè Jésù ọmọ ìyá ìbùkún wọn. gbogbo díẹ̀ àwọn àfa sọ fún wa àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn ṣe é ṣe sùn àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn kábí sọ̀rọ̀ pa. wọ́n ṣàlàyé wọ́n ní ó wà ní olùwọ́ ti sẹ̀míyà semitic language èdè kan tá a pè ní àrọ̀bíyà arabic èdè lágbára àti èdè àrọ̀míyà arabic language tí jésù sọ pé èdèjì yẹn wọn ẹ̀yà èdè ni wọn. ìgbónà àti bọ̀lá wọn níbi tí wọ́n jọra wọn wọ́n sì níbi jẹ́ ti yàtọ̀ fúnra wọn àwọn ará àgbọ̀nà nígbà sábà sọ pé ó wí ó wí ó wí àwọn kan sọ pé ó ní pé àwọn kan ní ó wí pé ẹgbẹ́ àtúnṣekúrò lẹ́sìn súnmọ́ àtún ní pé wí pé ó ní pé ó wí pé méjèèjì ó kọ́ra wọn yé bí kàrí àtìgbẹ̀ mi ò rò pé ìgbọ́jọ́ fẹ́ fúlàní ìkàrẹ́ lè yóò fi ẹ̀rọ fẹ́ pa ọmọ òpè ní ìsìnwájú fi kàrẹ́ sọ̀rọ̀ lóòrè ẹ̀rí àrùnákìtì èdè ní sí iṣẹ́ ìtìkọ́ náà ṣùgbọ́n mà yẹ ìgbìmọ̀ ìdí tó bá gbẹ́ ẹni ẹni yẹn ìlànì ìlànì olúwa mi olúwa mi àrẹ ní ẹni yìí kò lérò yìí kọ́ ìlànì ìlẹ́tù ṣùgbọ́n kí mo sọ débẹ̀ ó náà ní ọ̀rọ̀ bàbá Israel tí mo pé bàbá wa ní Israel bàbá wa ní Abdullah nítorí ẹ̀rú sí wọn lọ́wọ́. olú àbí ọmọ méjìlá náà fi sọ pé ìran Israel méjìlá ni wọ́n ọmọ rẹ̀ kọ̀ọ̀kan ló sẹ ìran kọ̀ọ̀kan lẹ̀ tí gbogbo wọn wá jẹ́ ọmọ Israel nínú wọn ni Yahudu àti pèmí Judah. Bùnìyàmín tẹ́pẹ̀ ní Benjamin Yusuf tẹ́pẹ̀ ní Joseph inú wọn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ méjì lábẹ́ àwọn wọ̀nyí nítorí pé yáàkù ìfẹ́ká lọ́wọ́ sọ́ọ̀tù Yusuf àrílọ́bẹ̀wò ẹ̀tì gbọ́kàn rẹ̀ ní tẹ̀síìlì nígbà tí a ta Yusuf sí ilẹ̀ Misra yẹn ní Egypt bọ́lọ̀ wọn ní kó di ológo ń bẹ́ẹ̀ sáyé epo alákòóso tó ń darí ó ní kí àwọn ọmọ bàbá òun kí wọ́n lọ gbé bàbá òun àti gbogbo wọn kí wọ́n gbélé ní náà ìgbà ni yáàkù àti gbogbo àwọn ọmọ ìyá àti gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n wá kó kúrò níbo Philistine àpèrè Palestine lónìí ó dàbí ìgbà Haúsá pépà kí ni ọ́sọ́ kò fẹ́fà tí a bá rí fífà ń bọ́ pípà five hundred five hundred pépà ń sinmi ọjọ́ mọ́kànlá ṣàlàyé ni o tí bá wà english ní Palestine àwa ní Philistine ṣé jẹ́ ọdún bíi bí o di fi fi di bú. lórí àgbà ìgbọ́n sọ pé àwọn ọmọ rárá. ibẹ̀ ni Ibrahim wá nígbà tó kúrò ní Iraq máa pè ní Iraq Iraq ní ìlú àrẹ́bí ìtọ́lẹ̀ nígbà àwọn Assyria ó kú omi ẹ̀wọ́ wá sí Egypt Egypt ti fi àwọn tí ń ra ẹnu ó kọ́kọ́ wá bẹ́ẹ̀ nígbà náà náà ra ẹnu àtẹni alẹ́ tó wá bẹ́ẹ̀ ibi ọlọ́rọ̀ ẹni náà ẹlẹ́gbọ̀n lónà tó wá kú omi wá wá sí Philistine ẹ̀mí ilé ilẹ̀ ló ti wá lọ́wọ́ sí ìní da ibo ní ìlà rọ́bì sáyà kìíní ní tó sọ fún àkókò ríra ọlọ́wọ́ fi ní mọ́nà bàbá wọn bẹ bíi sí ibẹ̀ ló kú sí subhanalladhi asra bi سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا hàwùdà ṣe rí mọ́sídìlì àkọsọ̀ mọ́sálásí òréré orí kó jìnnà sí mákàndọ́ náà òun náà mọ́sálásí ó jìnnà mọ́sálásí ó jìnnà nì àkọsọ̀ ẹni sọ́fì àṣìwà já àárọ̀ dùdú àmì àkọsọ̀ ìgbà tí láti láti sí ìlú jìnnà rẹ́rẹ́rẹ́ ló ti ń sáré bọ̀ tó tiẹ̀ mọ́sídìlì àkọsọ̀ mọ́sálásí tó jìnnà sí ti ní káàbà ìwà ìlú Ibrahim kọ́ Káábà tán lẹ́yìn ogójì ọdún ló ṣẹ̀wá lọ́kọ́ ti Jerusalem ẹ sì ní bẹ́ẹ̀ ti Jerusalem náà ní ládàá tí ìbá ṣe jọ́sìn bẹ́ẹ̀ ju ti gbọ́dọ̀ ní fásafúlà ti mọ́kà ní ládàá ju ti Jerusalem lọ bí ìbá ṣe jọ́sìn bẹ́ẹ̀. bárọ́kúnrá ni wọ́n fẹ́ lò áwùlà ọlọ́run ní a ṣe àyíká mọ́ṣáláṣí yẹn ní àìkè ètò fún ìtura méjìlá wà fáfún ẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ ni pé gbogbo àwọn ọbẹ̀ yẹn ilẹ̀ ọlọ́ka ni ẹgbẹ́ àpù ọmọ tó wá bẹ̀ zaitun epo òróró zaitun fi máa jẹun fi máa ṣe wòsàn ní púpọ̀ ń bẹ̀ àti ọ̀jẹ́ pé ọ̀rá tí wọ́n máa tí wọ́n fi ń jà bẹ́ẹ̀ lò ní òní gbogbo ibi tó lọ́ra òun àwọn Israeli kóṣìwò àwọn ibi tó fẹ́ dá sálẹ̀ pẹ́pẹ́ ti àwọn Philistines náà ẹ̀kọ́ làbẹ́ yanjú bí nǹkan sálàyé ìtumọ̀ kejì ní pé àwọn ànábì ọlọ́run kan wà tá a sin síbẹ̀ nínú wọn ni Ibrahim ibẹ̀ ló kú sí ìwọ̀n mẹ́fà yọ mẹ́lọ ni ọmọ rẹ̀ sí ha bákan náà Yaku bákan náà Yaku ló wá kó àwọn ìgbókù wọn wá lọ sí Egypt wọ́n ṣe Yusuf ti kú tán tí ò sí láyé mọ́ ẹgbẹ́ wa lọ́wọ́ gba àwọn eléyìí sára ló wa ẹ̀ka mọ̀ ní wọ́n ni wọ́n wá kí wọn yẹlẹyẹlẹ wọn jẹ́ kí wọn wọ́n sọ fún wọn wọ́n wá lò wọ́n nínú ìkúlò ẹ̀yìn òbíṣẹ́ tí wọ́n ṣe àwọn adodo ti bẹ́ẹ̀ pírámìdì ó wà ní wọ́ndà seven wonders of the world kó kà ń bì gan ṣùgbọ́n tí ìfìdí ẹ̀ múlẹ̀ dáadáa pé a mathematician àti ọlọ́ọ̀kẹ́ pírámìdì kò yẹ kó dúró kò yẹ kó wó nígbà tó ń ṣe calculation rẹ̀ pace àti height àti weight àwọn tọ́lọ̀ òkúta yóò tó jọ́lọ́ kéṣe yìí pé òkúta ọ̀gá tó bí o. wọ́n tún ronú pé pọ́ọ̀ ni wọ́n ṣe lè rí òkúta ẹgbẹ́ láìsí crane. ó lè pẹ́nu físíìsì wọn pa àkóṣe ṣe kó jẹ́ pé wọ́n lo rollers ní ẹgbẹ́ àwọn orin igi wọ́n kọ́ àwọn òkúta lè lórí wọn wá ń tì wọ́n ń lò ní o lọ́wọ́ tẹ̀lé ẹ̀ ìwọ ni wọ́n á fi sórí ara wọn tí a kọ́kùnrà tó wá fẹ́ ká ìdèkè sí kótó bó wọ́n ṣe tù ó sì sẹ́nu kara lókè ṣoṣo àbá ní ìsìnkú ìgbé ṣe ní ìgbà wàhálà kí wàá ní wọ́n ṣe sínú rẹ̀ òkú àwọn fẹ̀rẹ̀ àrùn náà sí nílẹ̀ alẹ́ sàkàlà ìgbà yà ṣe gbàdà lọ́rọ̀ kẹsẹ́ àwọn mẹ́sàn yìí lọ́nà wa sọ fún fa arsil. sinna ala bani israel. an arsil ma'an bani israel. ẹ̀kọ́ tú wọn lẹ́kọ̀ọ́ wọn bá wa lọ. قال ألم قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين سبحان الله ọ̀rọ̀ tí mo ń sọ láàrin ẹ̀rọ ń gbà bàbá ká ṣe ìjìnlẹ̀ ẹ̀wọ̀n tí fìyà ń kọ́kọ́ pé tó bọ́ pé kò lójú aláàmù ọ̀pìnkà fìyà tí kì í ṣe bàbá la tọ́ ọ lọ́dọ̀ wa ó tọ́ sí ọ lẹ́nu ẹ pé kábà fọra wa mọ́ lẹ́nu ẹ ìwọ tó jẹ́ pé àwa la bọ́ àmọ́dọ̀ wa níbí náà wà lábí sí i. tàbí iná ni rúkú ní kásìlì. nínú ṣàbí rẹ sinin àwọn ọdún tó pọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ wa bí ní fáàrí ẹ kí ló fẹ́ máa wí níwájú wa bàbá yóò ó ju ẹnu ẹ lọ tàbí tí mo sá sì sọ lẹ́nu lẹ́nu lẹ́nu tẹ̀síwájú. وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين. وفعلت فعلتك التي lè bí ṣe kó ní láti ọ̀la ẹ̀rọ pé dọ́tọ̀ nínú bàlágọ̀ phd rẹ̀ ní bàlágọ̀ ló kàlẹ̀ lọ́dún sàlàyé ayá yìí ó ti pẹ́ ọ̀pọ̀ ní ti pẹ́ ó ní lárúbáwá yẹn sọ ọ̀rọ̀ báyìí àìpàlà àti àìtà nínú ó ní kò yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tàkìdì ti wà ń dàbí ọ̀rọ̀ yẹn ó ṣòro sọ lẹ́nu

ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí ha. aṣọ funfun wọn funfun ní funfun kí funfun wọn tìrì funfun ní funfun kí funfun jù. ẹ kò ṣòro kò sí mẹ́ẹ̀dẹ̀ wa kí ẹ máa fi sọ̀rọ̀ bẹ́ẹ̀. ó ní wà fà áìtà fà alábẹ́tẹ̀ lẹ́tí fà á bá tó sọ yìí ọlọ́run fẹ́ ká mọ̀ pé ó sọ ìbínú bí ìjókòó gbọ́njọ́ náà ẹgbẹ́ tí wọ́n bá bí kò lè yọ oúnjẹ gbọ́ ọ̀rọ̀ mọ́ fàtàbàlẹ̀ ní bẹ́ẹ̀ fàtà ìwọ fa alta ó ṣe fa alataka ìṣe rẹ aláti tó ṣe o fa alta ó ṣe ẹgbẹ́ wọ́rọ̀ ó ṣe iṣẹ́ rẹ̀ yìí tó ṣe wà á ń tàbí lẹ́nu káfírí wà á káfíìn aláìmoore ni wọ́n yìí kẹfẹ́rí tí àtẹ́lẹ́ tó wọ́ lọ́gbọ́ á tẹ́bí lórí káfíìn ìwọ yìí aláìmoore ni ọ̀ bínú á abọ́ dàgbà ìwọ ọmọ tí ń tẹ́bí ayé lórí ló ti mú atọ́ dàgbà ó pààyàn ó sá sẹ́nu pé ó ṣe tẹ síwájú kẹ́kẹ́ bá fẹ́ má bí wọn kẹ́kẹ́ ló ṣe nínú tó tó ṣùgbọ́n ọlọ́run ti kì í láyà rárá kò sí èkó méjì ìtí sọ yìí níjọ́ náà ta ní jọ máa kú arábá lọ́jọ́ máa kú yányán ni o ìdáwí ti kejì rẹ̀ ti máa sọ ọlọ́run jẹ́ ká wọ́n pààyàn. fìrìhàn ò ṣe é wò ó lónìí náà ní ìsìn àti ìdí fìrìhàn ẹ̀rọ àwọn ọba tí ó lágbára ẹgbẹ́ ìyẹn ò lè tó wájú ìyẹn ò gbọ́n dọ́gbọ́n wọlé ní o ojú wọn èṣe rí o. ọlọ́run sọ àwọn ìgbà tó wá sọ bẹ́ẹ̀ kí ọlọ́run ní musa sọ kọ́ọ̀lá fẹ́ àjò hàn. قال فعلتها إذا وأنا من الضالين òkú fìdáhùn kò sọ pé ẹ àti ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ wa ti ṣe tẹ́lẹ̀ kan ò sí rí fàájù rárá ó ṣe bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n nígbà nígbà tí mo fi ṣe yẹn nínú tọ̀ọ̀rí nínú ẹni tọ́rọ̀ òye náà mi ò tí ní wọn nà tí ì mi ọ̀rọ̀ tí ì yé orí ìgbà náà ni tẹ̀síwájú. Fàfàrọ́tù ní kún lámà ìfúkún. sá fún nígbà náà lámà ìfìjòkó láti lò bẹ̀rù yín. Fàwọ́hábẹ́ ní ọ̀bí ìhùkùnmá. Bí mo ti wá sá lọ yìí tí mo fi bẹ̀rù kẹ́ bọ́bà ṣe ní ṣùtá yìí, olúwa mi ṣe fún mi ní ọkùnmá nìyẹn, ó kàn ṣe mí lọ́kìṣẹ́. Ọjọ́rẹ́ni nínú àdìmọ̀ sáré. Ọlọ́run fún mi nínú ìjìnlẹ̀. Ó ránṣẹ́ sí mi, ó ránṣẹ́ bí ọkàn náà àwọn òjíṣẹ́. وتلك وتلك نعمة تمنها عليه ẹ̀wọ̀n musa wọn fẹ́ fọ èsì sí oore tó làwọn ṣe òun yẹn o wọn fẹ́ fọ èsì ṣùgbọ́n ẹ̀wọ̀n òṣùlù ẹ̀wọ̀n ṣe kọ́kọ́ ṣe kọ́ wọn ògbé bínú wá tẹ̀bá iná bínú ọmọ ẹgbẹ́ ló ṣe nígbà náà kábàlàgbà kan bínú sí bínú omi bínú sí mí ẹ̀kọ́ kan ló kọ̀ọ̀kan wálẹ̀ díẹ̀ ẹwọ́n tó náà sọ kí ẹ̀rẹ̀ àyìnbọn kan ló ṣe nígbà náà yọ̀rọ̀ tí láríwájú adépọ̀jù sọ nígbà tó ṣe rẹ́kọ̀dù tí islam pé tí bàbá wa sọ pé àwọn ọlọ́rọ̀ tó ní kí wọ́n sọ bí o ṣàbúlẹ̀ lọ́lẹ̀ Yorùbá lọ́jọ́ sí àyìnbọn kan ló ṣe wí nígbà náà lọ́sí sọ̀rọ̀ yìí àyèmọ̀ kan ló ṣe ní nígbà náà nínú kíṣẹ́ẹ̀tì tí wọ́n lẹ́kọ̀ọ́ ní ọjọ́ padà ṣe nígbà tí wọ́n bí gbogbo ìsàlẹ̀ ìlú àbápátá tí wọ́n tún àwọn aráàlú lálágbára kí wọ́n bá wọn nínú àwọn òòṣà yẹn kì í ṣe ẹ̀yìn èèyàn ní kẹ́kọ̀ọ́ ìmọ̀ wa àwọn òòṣà kó wa ọ̀rọ̀ fún kan ò ṣe sí ìlú nígbà lọ́dọ̀ bàbá. ẹ̀gbẹ́rẹ́ ìgbọ́dọ̀ ìwà ìgbọ́sọ̀ ń bọ̀rọ̀ ó fi ṣe rẹ́kọ̀dù gbogbo ayé tó ń gbọ́ kódà agẹmọ tó burú jù jẹ́ ìwọ́dù ọ̀fọ́n òṣèṣì kí ni òṣèṣì fi òun lọ́dá ẹnu rẹ̀ náà ni kò ti gbọ́dọ̀ lè wọ̀ wọ́n lè pé gbogbo wé ẹnu láre wájú náà mo ti gbọ́ ní ìbá ọ̀fọ́n òṣèṣì fi òun lọ́dá stan pé nílé ọ̀fọ́n èkúté ọlọ́run sàánú wa. tẹ̀síwájú. wà á ti rí káyọ̀ kan sùn. ìka ní àbájọ ń dákun lóhùn ààrẹ yà á. ìta ṣe fún mi oore tá a ṣe níta wọ́n ń sèrè gun rẹ̀ lémi lórí yìí. Àbẹ̀tẹ̀bẹ̀ni ìsọ̀rí. Ebe ṣe nítorí pé máa wọ̀ mọ́ Ísírẹ́lì lẹ́rú lẹ́ fi sọ. Ìwọ atọ́ láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tẹ́ ti tẹ́ fi àjẹ ẹ̀jẹ̀ gàfẹ́ lórí ẹ wá ń ṣètò ló pé ẹ sánú èmi kí lè mí o sí àwọn tẹ́ fi àjẹ owó ṣọ́ra pé làbáyé rẹ̀ lọ pé kò ọ̀rọ̀ ọ̀tọ̀ sí pé pé kò sí lóore àwọn ẹgbẹ̀jà tó fi ń jà wọn tẹ̀síwájú. قال فرعون وما رب العالمين lóya sáàwò ìlú tó gbé wá máa rọ̀pù àtàlùwà àbálá ayé tó wá sọ ìtòrí kábàkọ tó lọ́mọ́ wọn. قال رب السماوات والأرض بينهما Ọkù sàmàwádìí wà ápùlì, olúwa gbogbo sánà méjèèjì àtìlẹ̀ ní, ọmọ bẹ̀rẹ̀ lọ́gbọ́n àti tí ń bẹ láàrin sánà àtìlẹ̀. إن كنتم موقنين إن كنتم alámọ̀dájú tó yá àmọ̀dájú ẹgbẹ́ ń béèrè yẹn olódá sánmà àti ilẹ̀ olódá tí mẹ́ra ṣé ọ̀fẹ́ fìyàwó wà láàrin sánmà àti ilẹ̀ ó dúró lórí ilẹ̀ sánmà mẹ́lókè ó ti sọ fún pé òun ló dá àwọn náà òun ló dá sánmà àti ilẹ̀ àti ti ń bẹ láàrin méjèèjì olóyè bàbá oyè ó ti sọ pé ráàlú ẹ̀ sọ òun ló dáhùn ẹ̀rọ mọ̀lájú sá ó fi kàn yẹ bẹ́ẹ̀ yẹ ló lọ ṣe wọn náà. قال لمن حوله ألا تستطيعون أنا رب سيدنا راشدين أردت لفوق سيدنا ọlọ́run wa ni liman hawlahu àwọn tó rọ kíkà rẹ̀ tó bá dojú kọ wọn allah tẹsítẹ̀mẹ̀rún ẹ̀ ẹ̀ gbọ́ tí ẹ̀ kò lè fèsì náà torí pé ṣẹ́bìrì àwọn olóòlù lásán àtìlẹ́yìn àbọ̀wọ̀ náà àwọn èèyàn sọ pé ìyá rẹ̀ orúkọ rẹ̀ ni bàbá rẹ̀ orúkọ rẹ̀ ni wọ́n ẹ̀gbọ́n ti ní kàtìkàtì láti máa fún lẹ́yìn wa kàtìkàtì ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tó dòdòrò ọ̀rọ̀ gbà mí náà àgbà bá ní wọn àgbọ̀gbọ́ kàtìkàtì ọ̀rọ̀ tó débi náà. قال ربكم ورب آبائكم ikùnrin àwọ̀ yìí. kò tí ì jẹ́ káwọn èèyàn fèsì musa fẹ́kẹ́ fèsì ọ̀rọ̀ rẹ̀ ó ní rọ́pù àlóluwa yín wàrọ́ ábá ìkún àtúlùwà àwọn baba ńlá yín àwùgbàlì àkọ́kọ́ kìbì tí gángan tó sẹ ìran yín kalẹ̀ tó dáa olùmúsọ fún yín kékeré àkọ́kọ́. قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون Ibi rọ̀súlà òjíṣẹ́ ní ẹ̀yọ̀ Mẹ́sìlẹ́lì, aláìdíwọ́rísílà ilé ìkòwé tààrọ sí yí yóò àjì náà, aládọ̀nà ni ò, wẹ̀rẹ̀ yóò. Eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀sùn tí ó máa ń sábà fi kàwọn òjíṣẹ́ ọmọ àwọn ìwé èdè ni wọ́n tẹ́lẹ̀ sọ fún ẹbí náà bá a fún àwọn iná dìbò ní dákọ̀ orí fàdá ọ̀rùlẹ̀ àkàfáàrí àṣọ láti wù jìnnà جزاء المتقين خير Bàbá ọwọ́ lẹ́nu. Sáyẹ́dì kọ́lọ́wà. Bàbá wọ́wà. Ìlà ìjà ẹ̀nà ìdúnnà tó. Àwọn ọ̀sán. تراوي صلى أرجلة تتخير صل على محمد صل على اللهم يا ربي صل على محمد سعيد سعادتي نبيه سعادتي وسعيد مقبلة تيم باريستا lórí tí a yẹ tó láyé àgbẹ̀bí ni wọ́n ti ń kọrin yẹn sọ́kọ̀sọ̀rọ̀ sọ. fàṣásí fàṣásí nísà ní sílùú kan ẹni tó kọ̀ òkè ìbánu ní kankan lè lọ. àyàṣẹ́ ti lè bí ayé àgbẹ̀bí ni wọ́n ti ń kọrin sọ́kọ̀sọ̀rọ̀ ìwọ̀n fàṣásí kó dàbí èsì tábì èsì tábì tábì ìgbẹ̀rẹ̀ ẹ̀rọ tí a yẹ ẹ̀rọ ọdún àfáàyè ní ẹ̀sán àwọn tí ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run hárí ìran wájà nìrẹ̀tún ní aṣọ àríìrí sílk àti àjẹ́nà dá gbéjù sílẹ̀ kọ́ńdà ìkàfà ẹ̀sán ọ̀rọ̀ náà kẹfìrí sọ pé àṣọ láti ìjì náà tó gbé wèrè kọ̀ọ̀rọ̀ àdẹ́bí bàbá wọn ìlànà ìjà ànàmà jọ̀ọ́nà tó ń fi kọ́ wa nílùú dàní júnà jánà àní ọba jínà wèrè júnà gàgá ìbá ìgbà ìgbà ìgbà ìgbà ọwọ́ ọwọ́ ọwọ́ ọwọ́ kí mo ń fa ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ mi lọ ọwọ́ ní anábìtì ẹ̀rí yẹn gàgá ànábì jẹ́ níbi iná ẹja ànámà ẹ bá tẹ̀ lánàbì ànábì ó ti dàgbà fún òní wọn náà gbogbo tí ń jẹ́ ayé ìrànlọ́wọ́ ànábì jẹ́ fáyé lọ́nà wọn ni ànábì ló wá kọ́ wa lójú ọ̀nà tààrà táwa òfin náà bá wọn sọ mẹ́ta lọ́kan torí pé tẹ́lẹ̀ ètò ìdáyé wọn gbà báwọn sí náà ṣùgbọ́n inú àmì ni wọ́n wà. mo máa sábà sọ̀rọ̀ yẹn orí ní fọwákì bàbá dáhùn wọ́n ní àyà owó àpamọ́ ẹ̀sìn wọn gbàjá ọ̀sùn ìmọ̀ ìpánikọ́lébùkọ́ fi inú bàbá níbi pé àwọn ayé wà ní fọ́nú fún wa torí àwọn ọlọ́run ti bẹ̀rẹ̀ sí rú àwọn ọlọ́run wọ́n ti bẹ̀rẹ̀ sí rú pátápátá ànábì ló wá tutù ọlọ́run ní kó wá tutù láti ẹ̀mọ́ ìsìláàmù ọlọ́run lọ́kàn ṣoṣo lẹ́yìn ọ̀pá ọlọ́run wá ṣùgbọ́n mẹ́ta náà kan ni fọ́wọ́ wọn lè sí ni torí báwọn ti Jésù báwọn ẹ̀rú dí níbẹ̀ ẹ̀yọ̀ kan lọ́nà àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn Jésù wọ́n ń bẹ̀rù ìjọba Róòmù wọn ò sì fẹ́ sáwọn olúgbó lọ wọ́n fẹ́ ládùn wọn á ní òkè mẹ́ta lọ́lọ́run èyí náà àyọ̀ ní kílódé nínú ọ̀kan tòjọ́ lọ́dọ̀ àwọn nàṣàrà ẹyọ kan ní o tọ́lá lé mẹ́ta ni tọ́lá lé máa bílẹ̀ wí mẹ́ta nínú ẹ̀yọ̀ kan so wọ́n bálánsì equation rẹ̀ so ti èyí lọ́dọ̀ àwọn christian náà pè mọ́lẹ̀ ọ̀pẹ àwọn ọlọ́gbọ̀n ló pè mọ́ ní mẹ́ta ni bí mẹ́ta lọ́kàn sí dáyé nù bá jú ẹ̀ fáwọn sára bá jú ẹ̀ fáwọn ọmọ àwọn adáàlú fáwọn wá jọ ẹ̀ lọ́dọ̀ ìjọba rú wọ́n tó ń jẹ́ ìyàn bí lọ́dọ̀ àwọn nẹ́sìtì ó sì wá lọ yẹn lọ́dọ̀ nípa náà والله أحد مسلمين جميعا وقد كفر الذين قالوا إن الله أعلم إلا inú fọ́nú fọ́nra ayé wà torí náà àfáà ní sọ́lá nàbí torí yẹ kí ló pé àgọ́sàwọ̀ pàwọ́wá muslim ẹ̀ṣújọ́ lànàbí pé ìmọ̀ rẹ̀ ò ń gbẹ tàbí kò fi wé òòjì tó fẹ̀ àwọn ọkọ̀ sábẹ́ yẹn nínú wájú. kí ló wá sàlàyé ọmọ sábà fi ẹ̀sùn yẹn ka àwọn òjíṣẹ́ ọlọ́run tó bí mọ́dà rú bàbá obìnrin nọ́ọ̀nù pálípàlá ní wàá máa yà sùúrù والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون wọ́n kọ́là ó fi gègé búra fẹ́yìn àkọ́kọ́ lọ́rọ̀ tó kọ tó ka gbogbo tí ó ṣẹlẹ̀ láyé títí yọ ọ̀gbẹ́dẹ tó kọ kalẹ̀ àti tó kọ ńdọ́ náà lọ́rọ̀ òfin ìrẹ́ àná bí ìwúrí rẹ̀ ò dàrú àwọn lórí wọn ti dàrú èyí ṣe fún mi fìdáwà sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn wípé orí musa dàrú náà. قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون سبحان الله يراد بس dẹ́wọ̀n pé Mùsá sì fọ èsì fọlọ́wérè ló Mùsá sì pé wérè padà ṣùgbọ́n kò pé kò lámọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ní ìlú wọn kò sọ lẹ́yìn ní wèrè kìí ṣe ẹ̀wù tó sọ ó ní ó ní rọ́pùpù ó ní kọ́ọ̀lá rọ́pù ìmọ̀ṣirikì wà lẹ́mọ̀pẹ̀ bí ẹ ṣe sọ pé wérè ni ìwà náà rọ́bù lè má ṣe kí wà ní lọ́bì olúwa ibùyọ ọ̀rọ̀ ló ń sọ àti ìwọ rẹ̀ dàgbẹ́ fìlà lọ́ọ̀dẹ̀ sọ pé ọ̀rọ̀ náà yóò wọ yàwó ẹ̀ka tó tó wà ní ẹ̀kọ́ yóò wọlé lọ́rọ̀ ògbó àti ibi tó rọ̀ wọ̀ sí ìwé lọ́rọ̀ lọ́rọ̀ wọ̀. wọ́n máa bí ìnáwó mà àti tí wọ́n láàrin ètò ọ̀rọ̀ àti ìbùyọ rẹ̀ ètò tó kà á láti kà ọ̀dá wa. Bó bá bá ní àfáà ṣẹlẹ̀ kọ̀ gẹ̀gẹ̀. Wèrè ní àfáà yìí. Hmm. Ó ní bí yóò ṣe fọ ìsinmi lára tí wọ́n fi ká. Àwọn olóyè wa bí wọ́n àwọn ewu. Ètí jẹ́ pé. Torí náà, nínú dúdú sí àwọn àníyá, wọ́n sọ fún wa. Àdámọ́ ti dàbá àwọn òjíṣẹ́ lọ karakitaristiki wọn, ìnáná ṣẹ̀fà kí ìnáwó ọmọ pè wọ́n. Àlìfàtọ́ ọ̀nà ó wà pé olùdókòwò àwọn ìdíyà bẹ́ẹ̀ kọ́ máa ń tó dé bàbá àríkà ìdájú bàbá kéèkù láyé ìtàn náà wọ́n ti àká àwọn ẹgbẹ́ tí a lè rè lùsù àwọn ìdíyà ìtumọ̀ náà ní ọ́ọ̀fù ẹsẹ̀ yẹn pa àkọ́kọ́ wọ́n ní nínú àwọn àdámọ̀ àwọn ànábì ọlọ́run àwọn òṣìṣẹ́ ọlọ́run kan tó rẹ̀ ní àǹfààkọ́ náà wọ́n máa ń gbọ́ bérebére wọ́n fèsì ọ̀rọ̀ ẹ wọ́n ṣe fúrẹ́sì ní kóńtù tàbí tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ náà bá ṣe làákàyè ìtumọ̀ rẹ̀ ni pé àìsí làákàyè ní ìpòtẹ̀kẹ̀ lọ sọ sọ mọ̀fúnmù kọ́láfà nìyẹn nínú nínú ọ̀sùn à ń pè ní mọ̀fúnmù kọ́láfà ìgbà kejì ọ̀rọ̀ ní ní fún wọn ní bàbá wọn tó lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀rọ̀ yìí dáadáa ni tó ẹgbẹ́ ìwọ̀rọ̀ yìí dáadáa lọ́pàá bẹ́ẹ̀ pé gbogbo tó bá sọ láyọ̀ wọ́n fún ọ lẹ́sìn ẹ̀ èèyàn lọ́nà ọ̀rọ̀ sọ wọ́n mọ̀ ọ́ sọ wọ́n tún mọ̀ ọ́ sọ méjèèjì ni wọ́n mọ̀ ọ́ sọ wọ́n tún mọ̀ ọ́ sọ ṣọ̀kan sọ méjèèjì ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ tó bá lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ọ́ wọ́n kò sí èkó wá tó wòlé fèsì nínú ọ̀rọ̀ fi ṣòro sọ bẹ́ẹ̀ níwèé sì fi sáré sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ọ́ sọ wọ́n kàn gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ lára ti àlùfáàsì tẹ́lẹ̀ bá bẹ́ẹ̀ nà ìlú jẹ́ tẹ̀wọ́n náà kí lọ́rọ̀ kọ̀ọ̀kan túmọ̀ sí ẹ wá fẹ́ sọ̀rọ̀ mẹ́ ó sì mọ̀rọ̀ sọ ó fi mọ́ yẹn la tó bá fẹ́ fẹ́sì wọ́n ní kìí ṣe tó wíwò bí tó sì wíwò bí àfáà olórí tó fẹ́ bú ọba ẹ jàfáàkà fínà yazidu anta fínà kárí ìwò jàfáàkà fínà yazidu anta fínà kárí ìwò jàfáàkà fínà yazidu lọ́nà àníwọ̀n bàbá bàbá yẹn ọba múnimúni ni ó burú ṣùgbọ́n kò lè ìlú bọ̀lú ẹgbẹ́ kò ní ìyẹlẹ wọn pàdé fásitì ẹ̀rí olówó tó bọ̀ ni àwọn olówó tí ò lè mú àwọn ọdẹ wọn kò lè kà á wà á wọ́n sì gba àkáńtàǹtì kì í kawó ẹ máa sọ pé wọ́n kò wọ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ kú kò sọ́ọ̀tì yìí wọ́n wà dáadáa. ẹni wá fẹ́ dún ọba yẹn kó kò lómi wọn á tà fi iná kàrí ìmú alákọ̀ọ́lẹ̀ ní láàrin wa kàfá kàfí iná àmọ́ ojoojúmọ́ òdòdó ní ilé ìgbòsí. wà ẹ̀mú ẹgbàá ní àjọ jàfá àkà ọ̀rọ̀ lọ sọ́lọ́fù ó pè mí lórúkọ láàrin ọkùnrin kan tí jẹ́ yẹn sí ìtù. bí ìgbà tí bàbá dáná fẹ́ bú àwọn fúnbọ àwọn àfọ àtúnṣe alátìlẹyìn fáwọn olóògbé ni bí ìgbà tí wọ́n kápá ó ní àtúbà òrìṣà kí lẹ́yìntà òun láwọn ìṣèkú nílá ìsinran ìdọ̀là ní ìtajà náà àtúbà òrìṣà kí àwọn tẹ́lẹ̀ láàfà àṣà kí torí wọ́n láàfà ẹ̀yà àfà àwọn ọlọ́wọ́ rẹ̀ lẹ́yìntà òun láwọn ìṣèkú kúkú pẹ̀lú àwọn ọlọ́ṣẹ̀ kọ̀ọ̀kan nílá ìsirọ̀ ń fọlọ́ gbọ́ra ní kọ́kọ̀ fíìdọ̀ láti ìtajà náà àwọn àwọn ọlọ́wọ́ rẹ̀ lọ́wọ́ sí ní tìrì àwọn akẹ́kẹ́ rárá àti báwo ṣáàkì òkú ọlọ́gbà máa ní ṣáàkù àwọn tí ń tẹ̀lé yìí méjì báwí àyè ẹ̀wọ̀n bí Musa ṣe fún lé sí ọ̀rọ̀ torí ẹ̀kọ́ ló sàánú wa ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ń pọ̀ nínú ẹ̀kọ́ tá a kọ́ ni wípé ẹni rẹ̀ ní sẹ́là abẹ́rù abẹ́rù ẹ̀ náà jẹ fún ìgbà fa èèyàn gbọ́dọ̀ bẹ̀rù èèyàn wọ́n sọ̀rọ̀ lọ wọn àti máa dẹ́rù náà yàn àpá nínú ilé bàbá lè kọ́ pé yàn kalẹ̀ dákun ìwọ nìkan ni ojú tó ẹ̀ pa ojú kẹrẹ̀ rẹ̀ o dákun mo wò ká bá dákun wọn kọ́ ló ń kọ́ dá fáà wọ́n àfẹ́gùn ìyẹn náà wà já tó bá dọ̀la ìyẹn kan máa tọ́ mi ni ìyẹn sì máa sáfà fáwọn ọmọ rẹ̀ tó máa jó wá sí àgbáyé ṣe ìṣèlú dákun èèyàn máa bẹ lọ kó fi ṣe ẹ̀ṣọ́ ọlọ́run ní máa ń sọ èèyàn ó dàbò èèyàn bá bẹ́ẹ̀ sí tọ́lọ̀ máa ní owó pààyàn lè lò tọ́lọ̀ bá sì ní òní rí ọba ó mọ̀ bẹ̀ láàyè ẹ̀kọ́ kejì bàbá bẹ́ jíṣẹ́ ọ̀nà ẹ̀rọ làágbà jẹ èyí ó sọ lọ́nà tó fi jẹ́ pé wọ́n náà bá gbọ́ wọn ni báwo ni mo rẹ bàbá bàbá ṣe lè gbé kun lé mú báyìí ẹni ló ní tìwá náà. tẹ̀wọ̀n ló lọ́wọ́ pé káwọn máa ń gbé òde táwọn ń lọ pé wọ́n tẹ̀lé bí bàbá bàbá yẹn ṣe ń bẹ̀ṣẹ̀ gbé kun lé mú ẹ̀rọ àwọn bàbá wọn tẹ̀lé gbé. àjọ wọn náà nì wọn ò ní tẹ̀lé yẹn wọ́n ti jáde ìwé múra tẹ́lẹ́jọ́ ẹ̀yẹ wọn òun wọn máa sùn. bàbá kí ni mo wà pé ẹ̀rẹ́ yọ ní lẹ́nu kó ní tẹ̀lé yẹn ṣùgbọ́n tó yẹ kókò sọ ní ilé bàbá mo ti bá yín ra aṣọ báyìí bàbá mo ti bá yín ra aró ọṣẹ báyìí ẹgbà kó kó lé wọn lọ́wọ́ ẹ ẹndẹsẹ́n bàbá ṣe báyìí ó ṣe ìṣẹ́ntì ni ó ọ̀rọ̀ tó fa ọfà yọ nínú àtọ́fà obì yọ nínú àpò òun ló fa ikú ló fa ọ̀fàyẹ onímọ̀ àpò akọ̀ ni wọ́n mọ̀ ti dàbọ̀ ọ̀rọ̀ tó fa obì yẹ lápò ló fa ọ̀fàyẹ onímọ̀ àpò ìdá ń tẹ̀ nínú àtọ̀ àti máa ń fàyọ. torí náà bẹ̀rẹ̀ lápọ̀láwọ̀ so ní sáfọ́ èsì ó pè ní wọ́n ní ìwọ ni wèrè kẹ́sù ṣùgbọ́n náà tó bá sọ fìlà ń lò ní ìdí dáadáa ọlọ́run méjì ó bàjẹ́ ẹ̀lẹ́kùn dáadáa ọlọ́run kó ṣe lẹ́nu kọ̀ọ̀kan wa pẹ̀lú òkú ọlọ́run tó láàrọ̀ láàmú àtẹ̀síwájú اللهم انا نسالك الهدى والشكر على خبر صديقك اللهم اهدنا وسددنا وجعلنا من هداك جعلنا من هداك وانت عليك اللهم عليك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد àwọn ìkéde tí wọ́n wà níwájú